الحمد لله وكفى والصلاة والسلام على رسوله ونبيه المصطفى أما بعد إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته يقول الحق تبارك وتعالى من ذا الذي يشفع عنده وقال جل وعلا وكم من ملك في السماوات لا تغني شفاعتهم لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى وقال جل شأنه قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة لا يملكون مثقال مثقال ذرة في السماوات ولا في الأرض وما له فيهما من شرك وما لهم منهم من ظهير ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له adúpẹ́ fún ọlọ́run asàrà lẹ́kùn kí a ti yẹ̀fọ́ anábọ̀ Muhammad sallallahu ta'ala alayhi wa sallam a sì wà ní agbọ́ni àṣàfà báàbù ṣàfà ibẹ̀ náà ni a ti wà àlàyé nípa ìsìnkẹ́ lọ́jọ́ gbọdọ̀ àlùkìyàmọ̀ àti ìgbà ìpẹ́. mẹ́nubà àwọn àyàtàkà yìí ní ọ̀sẹ̀ tó kọjá lọ. àyà súrà kejì yẹni pé abala kan nínú àyàtò kùsì lọ́ndà lẹ́bi yẹ́sùfà òyìnbó ìlà àbìyí ìsìfàámù ìǹkàrí ọlọ́run ní kò sẹ́nìkan tí. ó lè ṣìpẹ̀ lọ́dọ̀ rẹ̀ ńlá bìrìbìrì àti pẹ̀lú ìyọ̀dọ̀ náà. bákan náà amẹ́nubà àyà sora three sọ́tò lẹ́jọ́ àyà twenty six wọ̀kánmi mọ́lẹ́sìn fi sàmàwáàdì gbogbo àwọn mọ̀láìkà ń bẹ ní sánmà láàtúgbó ní ìṣàfà àtọ̀rọ̀ ìṣẹ́yà. ìpè kankan tí ó sàǹfààní kan fẹ́nìkan ò sí látọ̀dọ̀ wọn ìlà ìbáàdì ayé àdánà lọ́hùn liman yasha wa yarda àtìlẹ́yìn ìgbà tó náà bá yọ̀ǹda fẹ́ni tí wọ́n bá fẹ́ kó sípẹ̀ wa ayé àní mẹ́ṣíkò ìlà tó sì yọnu sẹ́ńtà fẹ́ sí ìlà fi dúró síbẹ̀ ní ìjẹjọ wípé orí mọ́jẹ̀mú méjèèjì yẹn wọn láti bẹ̀rẹ̀ láti tẹ̀síwájú lẹ́nu. ká tẹ̀síwájú ọ̀kan náà àwọn olùmọ̀ Ibn Jarir rahimahullah wọ́n ní nazalat mọ́dà lẹ́nu ẹ̀ṣọ́ ìdá orílẹ̀ àti wàláyà ṣàhónà ńlá lèmọ́rẹ́ sàdọ̀ ìta sọ́jà àyà méjèèjì dá lórí mọ́jẹ̀mú tí pẹ̀rọ fi wáyé àti táàbì gbàpẹ́ wọ́n ní àyà ìsọ̀kalẹ̀ lámà kọ́lá kò fààrù mọ́nà àbúdù àwòsánà náà àbíhí ìlà lìkọ́rìbù náà ìlàlá ìdòlùfà nínú sùràtù zumar bóyá ká fún yẹlẹ yẹn o sura thirty nine aya kẹta aya keje fàyè aya keje kẹta ni náà. àwa kò sí wọn bí kò ṣe pé kí wọ́n lè sún wa mọ́ Ọlọ́run ní pẹ́kípẹ́kí. eléyìí ni ọ̀rọ̀ táwọn kò fèrè sọ wọ́n láwọn òfin àwọn nǹkan tí wọ́n gbára lé àwọn fi wọ́n wà súnmọ́ lọ́hùn ni àwọn fi wọ́n ṣàtẹ̀gùn ni àwọn fi wọ́n ṣe olùsìpẹ̀ ni torí àwọn ìtumọ̀ yẹn tí wọ́n fún un ìyẹn ló fi bá ibi tá a dé ìmú tí wọ́n sọ nìyẹn. bákan náà nínú àyà mọ́ńdà lẹ́bi yẹ́sọ̀ ìndàbó ìlà àbíyí ta kà kọjá nínú àyà tẹ̀lifù sí kọ̀tàbáyànà mínàl àyà àwọn ilẹ̀ àyà àwọn àyà tó kọjá lọ àti ìtàmúwáyì anna shafa'ata lẹ́bi nàfáà al-Qur'an hiya lẹ́bi tutulabu min ghayri Allah tutulabu min ghayri Allah ìsìpẹ̀ tí alukuran sọ. So. nínú ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala wípé kò ní wáyé òun lèyí tó ṣe pé tútù lábò mi nìgbọ́ ìrìlà wọ́n máa wà sí ọ̀dọ̀ nǹkan kan míì yàtọ̀ sí Allah. bákan ha bàyánú náà lè iná máa sáka òfin la nínú ayé yìí tó sì yékéyéké. wípé ìsìnkẹ yóò wáyé lọ́jọ́ gbé àlùfíàánù bí ebi pẹ̀lú yọ̀dọ̀ lọ. kama qala ta'ala ní sọ́ọ̀tù súrà bẹ́ǹkì ayàgọ́rùn kan àti mẹ́sàn-án. ní ọjọ́ náà ní ìpẹ̀tíṣe kò ní ìṣàǹfààní. ìpẹ̀tíṣe ò ní ṣàǹfààní. àyàfi ẹni tí olúwa aláàbáyọ̀ ń gbà fún. illa man adina lahu rahman. tí ó sì ورضي له قوله فبين أنها لا تقع لأحد إلا بشرطين ọmọ níbí wípé mọ́jẹ̀mú méjì ìdìdó fi wáyé lọ́jọ́ gbéra ṣìyàmà alákọ̀ọ́kọ́ ibnu rob ibnu rob ta'ala lè ṣááfẹ́ àyàṣfà ọlọ́run ni ó yọ̀ǹda fẹ́ni tí ó fẹ́ sípẹ̀ àgbọ́yé ìlànà wọ̀nyí èèyàn ó sì túwọ́ pátápátá kù lára gbogbo àwọn ohun tí wọ́n mú lóní sípẹ̀ tí wọ́n fi sọ wọ́n di wọ́n tí wọ́n sìn lẹ́yìn ọlọ́run. wàdùbọ́ọ̀bù anil ma'adóni bí ṣàfá àti fìhì anil ma'adóni bí ṣàfá àti fìhì wọ́n tàhálà lẹ́rọ mẹ́rin àkọ́wálì wàlámálì sọ̀hẹ́rọ̀ wàlbáfínà ìlà máa orí dàbí ìwọ́jú lẹ́yìn náà ìyọ́nú ọlọ́run ọba tí ó wáyé nípa tá a fẹ́ ká sípẹ̀ fún tá a fẹ́ kí á sípẹ̀ yẹn pa ẹ̀. bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba subhanahu wa kò ní láyé rọ́ọ̀nì nílẹ̀ àkúwálì wọ̀lẹ̀ àmáyé àtọ́ ẹ̀rọ pẹ̀lú bá tínà gbogbo ọ̀rọ̀ tẹ́yẹ̀ máa ń sọ àti tẹ́yẹ̀ máa ń ṣe kò ní yọnu sí kankan ńlá máa wọlé dàbí ìwájú àti náà bá ti wójú rẹ̀. ولقي العبد أو لقي العبد به مخلصا لقي العبد به مخلصا غير شاك في ذلك كما دل على ذلك الحديث الصحيح tó jẹ́ pé iṣẹ́ tá a ní ọlọ́run yọ́nú sí náà lọ́wọ́ ni ẹrú sì gbé pàdé ọlọ́run ẹni tó ṣe iṣẹ́ náà pẹ̀lú àfọ̀mọ́ ọkàn rẹ̀ láti gbé ojú rí ọlọ́run. rò pé lọ́jọ́ méjèèjì fi ẹjú báyìí ọlọ́run yóò yọ́nú sí yóò yọ̀ǹda fún sípẹ̀ yóò sì yọ́nú sí ní tá a fẹ́ kí á sípẹ̀ lé lórí. sẹ́gun ọ̀pọ̀lọ́run ò yọ́nú sẹ́bọ̀. ó ní ó sáré ẹni tí ń sẹ́bó sì wá máa kà wípé tí wọ́n bá ti bá mi bè ọ náà yóò gbà ìyọnu sẹ́bọ̀ ẹsẹ̀ tó yọnu sí òní tó sẹ́bọ̀ òní kan tí yóò máa jẹ́ kùdìẹ̀kùdìẹ ọmọ èèyàn àti pẹ́pẹ́pẹ́ rẹ̀ tí ò lè má wáyé nínú ti ọmọ èèyàn. ó jẹ́ kó ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn ẹni tó ń sin lọ́wọ́ bá ní ọ̀kan táwọn ènìyàn pè ní alutawhid àwọn tí wọ́n mọ́ lọ́wọ́ bá tí wọ́n sin lọ́kan ibi àwọn àṣìṣe wọn ibẹ̀ nìṣẹ̀pẹ̀ ti máa wáyé kódà ó lè jẹ́ pé sẹ́ẹ̀ náà ni ó lè ṣẹ̀ náà ó lè ṣẹ̀ náà wọ́n síbẹ̀síbẹ̀ nígbà tí tawhid ti wà tó jẹ́ pé kì í ṣe bọ́ọ̀lù ẹ̀ ń pípàdé ọlọ́run ọlọ́run yọ̀ǹda kí ìṣèlú wáyé bẹ̀ lè dídùn nìyí. ha suratul najm ẹ jẹ́ ká tuntun ká twenty six. àti pé mélòó mélòó nínú àwọn mọ̀láìkà. àwọn mọ̀láìkà. tí ó wà nínú sábà hmm. tí ìgbà kankan. àyàfi lẹ́yìn ìgbà tí ọlọ́run bá yẹ ọ̀dà fún ẹni tí ó bá fẹ́ tí ó sì yọ̀ lórí. gẹ́gẹ́ bí mẹ́ta lẹ́nu yẹn ṣáà ń dà ìgbìn kò tí ó sì àti gẹ́gẹ́ bí wàlàdánfà àwọn òṣèfà tòhíndàwó ìsìnkú kan ò lè wúlò lọ́dọ̀ Allah illa liman adìnnàlà àyàfi ìsìnkú tí ó wáyé lọ́dọ̀ ìtọ́nà ń bá yọ̀ǹda pípẹ́ kó sípẹ́ ìníbùn kẹsìr oníbùn kẹsìr ọmọọgbọ́n sàhálà ni wọ́n sọ wípé fàyídà kánà hádà fi hákìlì màláìka. àlùkọ̀rọ̀bí tọ́lọ̀ bá ní láì sí ìyọ̀dọ̀ kò sí sígbẹ̀ kan tó lè wáyé látọ̀dọ̀ ọ̀rọ̀ láìka tí wọ́n súnmọ́ pẹ́kipẹ́kí. fàkì pàtàkì náà àyù àjẹ àyù náà bóò làwọn ẹ̀yìn aláìmọ̀tẹ́ ìyẹn bóò lẹ́sẹ̀ wá ń rò wípé ìsìgbẹ̀ kan wà látọ̀dọ̀ ábìlì àjẹ́ àti àwọn tí ò tó àwọn màláìka nínú ọmọ ìgbà àtàlùjẹ wọ hùwà lámì yẹsà ìbàdàtà tí ó sì jẹ pé òkè sísèmù ọfíìsì wàlà ádìrà fi hàn kò sì yọ̀ǹda láti pè wọ́n àbí láti fún ọ ní olùdí rẹ̀ bẹ́ẹ̀ kò sẹ́yìn kàkà tó fà tó tí wọ́n lè gbélé lẹ̀. gbogbo tí wọ́n ti sọ bí wọ́n pátá àwọn ni wọ́n sọ lẹ́nu wọn ò tọ́ka fẹ́rí kan ní tí ó kọ̀ wọn wípé olùsìnpẹ́ ní ẹni tó tó báyìí ẹni tó di ipò báyìí lọ́jọ́ ìgbéra ti àmọ́ ni. bal ọ̀dùnáta àníhà àlà àlùfínà sì jẹ́ ní rùsùlì kódà ní tó wáyé pẹ̀lẹ́ rí i pé ọlọ́run ní òun kọ̀ fún gbogbo àwọn tí wọ́n mú wọn lólùsìnkú àbí lẹ́gbẹ̀ẹ́ra gbogbo àwọn àlejò ọlọ́run tó sì ju ilé gbogbo ọmọ ádámà láyé. bákan náà ni gbogbo síra ọlọ́run subhanahu wa ta'ala wa anzala bin-nahyi an dhalika jami'u kutubi gbogbo síra ló sọ̀kalẹ̀ tó fi kọ̀ wípé wọn ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀. قال وقوله قل ادعوا الذين زعمتم من دون الله سورة 34 ẹbí àwọn ẹni tí ẹ pé ní olúwa lẹ́yìn ọlọ́run wọn kò ní agbára ìyáfà òṣùwọ̀n tí ó kéré bí ọ̀dọ́dẹ́ fún nínú sọ́mà tó lórí rẹ̀ wọn kò sì ní ọwọ́ níbi ṣíṣẹ̀dá àwọn méjèèjì kò sì sí olùrànlọ́wọ́ kan nínú wọn fún un títí pẹ̀lú ọ̀dọ́ rẹ̀ kò ní ṣe àǹfààní àyàfẹ́ tí ó bá yẹ̀ ọ̀dà fún. gbogbo tí wọ́n sọ pátápátá áyà ìdìdánù áyà ìdìdánù kò lè dé olè ní nàìjíríà ń kún mi ìlú rè la àwọn tẹ̀ ń sọ́kàn lẹ́yìn ọ̀nà láàyè mi kú nàìjíríà kọ́là lára ẹ̀dẹ̀ fàwọn àti tó mọ bí ọmọ náà gbó ọmọ náà gbó làwọn àfi tù ní tí ò ọmọ náà gbó náà dára tó kéré ní tá a lè fojú rí àbí tá lè fojú rí ní kéré ní wọn kápá ẹ̀ lẹ́sán máa ti lẹ̀ tá ń bẹ láyé wọn kápá ẹ̀ lọ́jọ́ gbéra ìṣẹ́ àwọn náà wọn kápá ẹ̀ wọ́n máa là fi rí máa ń ṣe é wọn ò ní pé kankan wọn ò kọ́ náà lọ́wọ́ àmọ́ làwọn mínífọ́n ìdọ̀fẹ́ wọn ò rán náà lọ́wọ́ dúdú kọ́ ma wọn ò ní kọ́ntribúṣà kankan wàlá tán fáwọn ṣàfà àtọ̀yìn dà ó nílà àlìmọ̀ àjò ẹni ó dà kò bóyú kí wọ́n lè ṣètò ẹlẹ́gbẹ́ sí wọn wọn náà ni wọn ò kápẹ́ káyọ̀dà kankan fún wọn mẹ́ kọ́lá ibùdókọ́ yìí wọ́n àfáàdì nìkan yìí ọlọ́run tó bá sàrè tó bá kẹ́ wọn wọ́n ní ọ̀kọ̀ọ̀kọ̀ta aláwọ̀lá sábà lẹ́sìn yẹ̀dá àlà kò bí àrùn ìṣẹ̀kú náà tẹ̀mí àhá gbogbo ibi táwọn ìṣẹ̀bọ́ lè dìrọ̀ mọ́ wọ́n ti gbé ọlọ́run jà àtẹ̀rẹ́kùn mọ́ wọn yìí. fàlẹ́mùsílẹ̀kù ìlẹ́mọ̀ yẹ̀dá kò máa àbúdà òun lè máa yá kù والنفع لا يكون إلا ممن فيه خصلة من هذه الأربع sáàbà sì ti rí nǹkan kan nu mẹ́rin rí kó sáǹfààní lára nǹkan náà tó yẹ fẹ́ dìrọ̀ mọ́. ìmọ̀ máa lè kó lè máa ń ròdù àádìdòrú lẹ́nu ó ní kó jẹ́ pé ó ní nǹkan tẹ́lẹ̀ tí ń sìn ní kó jẹ́ pé ẹni tí wọ́n ń sìn yẹn ní nǹkan kan tẹ́lẹ̀ tí ń sìn fẹ́ gbà. kí wọ́n darí kàfẹ́ náà yà lẹ́sìn. wọn ò ní kankan tó kéré sí ọmọ náà tó kéré tó kéré sí yọ ìyẹn ti lọ àǹfààní kan kò sí kò sí lọ́dọ̀ ẹ̀ tí wọ́n ń pè bó bá sọ ọmọ náà ni ẹ má gbà pé kò sí kankan lọ́dọ̀ ẹ̀ wọ́n gbòjú sí bòmí tàbí wọ́n rò pé kankan wà lọ́dọ̀ ẹ̀ ó ní kíláàsì lèmi lọ́dún ti tẹ̀sí wò mí yìí ọ̀nà àyẹ̀bá bọ́gà a àbọ́gà sọ kéde ẹ lọ rí sẹ́kẹ́tì kò ní kò tún lẹ́nu tó fi lè bọ́gà sọ kò tún kápá ẹ̀ ọ̀gá òtẹ̀ rẹ̀ ti bóyá sọ̀rọ̀ táwọn yẹn bá ti mọ̀ tó òótọ́ ní sọ kí ni wọ́n ṣe oyin ọmọ wa sẹ́kẹ́tì káàkiri ìyẹn ti kọ́kọ́ lọ bẹ́ẹ̀. fàyín lábẹ́ àkókò mọ́lì tí ò bá sì ní nǹkan wọn kí á nà sẹ̀rí káńlì ní máa lè ó lè jẹ́ pé kò dáa ni bọ̀dù wọn jọ ní mi tí wọ́n tún níyẹn náà tí wọ́n jọ náà ni wọ́n jọ ní ọ̀mọ́ ìlàwọ́ èyí máa méjì wọ́n fi ń pe ilé iṣẹ́ ní ilé iṣẹ́ táwọn èèyàn jọ ń ṣiṣẹ́ ń bẹ̀ àbí tí wọ́n jọ ní wọ́n fi ń pè ní sẹ́ríkà ní èdè lágbára kọ́ńpìnì tí sọ pé kọ́ńpìnì nǹkan àwọn èèyàn kan jọ ni àbí nǹkan téèyàn kan ò lè dá ṣe ẹ̀yọ́ ṣiṣẹ́ ìyẹn kú òbíríkí dénú lànà ẹ̀sìn ọlọ́run kò síṣẹ́ ní kàkà kan nínú ìbàdàn àfẹ́sọ́fẹ́ àfẹ́sọ́fẹ́ tí ò fẹ́ rúlà lọ́jọ́ ìgbà ìyá kò sí nǹkan kan fọ́mọ èèyàn ní tó àkọ́mpínì ọlọ́run nínú ẹ̀ nínú gbogbo àlànà rẹ̀ ayé àtàlẹ́fẹ́yà rẹ̀ ẹni tó bá fi kankan rinlẹ̀ tó o ò sọmọ náà bú olùsẹ̀bọ ni. fàyín làwọn yàgò ìṣẹ̀rí kánlá ó ká nà mọ̀rin náà làwọn ó wà lọ nírọ́ ó dà kò ní tán wọn àjọ ní. àwa jẹ́ pé ó contribute ó ní value ó add value náà nǹkan yẹn tó fi tó fi tó ṣeé ṣe òun náà fẹ́ mú làákà ìwà mọ̀ràn wa ọlọ́run ní kò tó sí yẹn náà fún wọn. ayé àlùfáà ló fi yẹ gbogbo nǹkan yìí dáa ló fi yẹ ló fi ló fi ló fi ló fi rẹ wọn lẹ́kọ̀ọ́. ọlọ́run ní kò tó sí yẹn náà. fàyín lámúyà fún mọ̀ yín náà wà láàrọ̀ ní ọ kí á nà ṣàfihàn ìdá. tó bá jẹ́ pípọ̀ wá ní kankan á jẹ́ pé yóò yẹnu ọ̀rọ̀. ṣé mp ọ̀hún ẹ̀rọ ẹ̀ má wọlé bàbá wọn. kò tó lè rí mp sọ̀rọ̀ kò ní òtí pé mẹ́rin ìhà àgbà bí wọ́n lè rí nígbà tí kò sí bẹ́rẹ̀ kí ni wọ́n wá ìmọ̀lẹ̀ lò ní àìsí ìmọ̀lẹ̀ ló síbò wọn ọ̀rá kúfúrú ló bò wọn lójú ní òjò mọ̀ pé mẹ́rẹ̀ẹ̀rin ìyọ̀kan náà ni wọ́n wá inú kan yìí ní kò sí kankan lọ́dọ̀ ẹ̀ fún ọ̀rá kúfúrú ó bò wọn lójú kò jẹ́ kí wọ́n mọ̀ pẹ̀lú kẹta wa kàdá inú àwọn àyà tá a mú mọ́ra wọn wàláyé ní kankan lẹ́yìn àti ìwà tó ń bọ̀ lọ́wọ́ bá kọ́ lóko. فنفى الله سبحانه المراتب الأربع نفيا مرتبا gbogbo mẹ́rẹ̀ẹ̀rin lọ́rùn tó wá yẹ dà ní lílé jìnnà sí tí wọ́n gbà pátápátá متنقلا من العالم إلى العالم فنقل الملك ó ní kankan tí wọ́n dání ó ní òsì ẹ̀bá wọn tó látò ráàdì náà títọ́lọ́ tó sọ̀rọ̀ dídẹ̀dà ọlọ́run ní wàṣẹ́ríkà kájọ ní kò tọ́lọ̀ ní ṣe ṣé wọ́n lẹ́dàá kan tí wọ́n dá ní fásitì abá alùpùpù àlẹ́ yìí níbi tí lẹ́dàá tó nìyẹn o wà àlìmọ̀dọ́ àárọ̀ wọn àràn lọ́rùn lọ́wọ́ wọ́n ṣàfà wọn àti lẹ́nu tí wọ́n fi ṣùpẹ̀ ọlọ́run òun ò sínú kàtígórì èyí tó lọ́wọ́ ń gbà pẹ́ tí ó tí ó tí ó yọ̀dá fún láti ṣùpẹ̀ wọ́n ṣàfà àtàlẹ́sì ẹ̀sùn lóbo àlùmọ̀ṣẹ́. وأثبت شفاعة لا نصيب فيها للمشرك ètò ìsìnkú sọ́nà wa bẹ̀rẹ̀ lẹ̀ gángan òun ni ìsìnkú tí ò sí ìkún ìkúnni àti ò sí ìpín kankan fún kékeré ń bẹ fún sẹ̀mọ́ ń bẹ wọ́n yẹ ṣẹ̀fá àtúndì ìlú òun náà lè ti pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ẹ̀rí kó yàtọ̀ sí táwọn tí wọ́n sọ̀rọ̀ mọ́ àwọn ìdá kan táwọn gbà mọ́ ọ̀rọ̀ táwọn sọ tó dàbẹ̀ kókó yẹ ìkówó wò tó bá pẹ́lẹ̀ yorùbá ni olùfọ́ náà ló ra pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú tí ń dojú kọ kíbílà wà nínú wọn ṣubú sínú ọ̀rọ̀ tí wọ́n ní ẹgbẹ́ ra kọ́rẹ́ àtẹ̀sípà àdìgbàmọ́lẹ̀ àti nǹkan wọ́n láwọn àtúwájú tí wọ́n gbà yìí pé àfikẹ́ yorùbá dá fún wọn tí yorùbá ti dá fún wọn kò tún sòrò wọn ẹ mọ̀ nígbà míì táwọn èèyàn bá lọ bẹ lọ́wọ́ tó láwọn ṣe àdúrà ẹ máa rí pé àwọn ènìyàn ṣàǹkóṣàǹkó tí wọ́n wò lẹ́nu wọn tán gbà tó yàn lè tòrò mọ́ pé wọ́n lè mọ bí wọ́n ti bọ́ọ̀lù sọ̀rọ̀ tó bá jọba ìyáàmọ̀ àwọn wọn kọ̀ mọ̀ dákọ̀ ó sì lè jẹ́ pé àwọn nìkan ni wọ́n dákọ̀ tí wọn ò ní dákọ̀ kankan ní ìtajọ àti ìgbà nínú àwọn àká títí tó lè parí àdúrà wọn wọn lè gbé láti bàbá wa ìmọ̀mọ́ àgbà ṣe wọn tí wọ́n bá parí ìgbìmọ̀ gbogbo ibi tí wọ́n ti ké orí àgbàgbà kọ̀ọ̀kárí wọ́n sì tọ́ wá fún ọ. alára wa ní tèmi ẹ̀yin lẹ́ lè máa wú ọ̀pọ̀lọpọ̀ èmi lè máa wú dáadáa nítorí mo ti gbọ́ tipẹ́. ọlá bàbá wa ní tèmi ọlá ọlá ọlá tẹ́ máa wú yẹn ara tí wọ́n ṣubú sínú ṣàfáà ni ó sì lè jọ́ láàrẹ̀ tọ́lọ́ ní kò sí sí èmi mo sọ pé ẹ máa fọ́ láàrẹ̀. kí wọ́n fi wá ní ìsànú yìí. tọ́lọ́lọ́ rẹ̀ kápá nǹkankan àwọn àyà ìdíjọ́ ọrụ àlẹ́gbẹ̀wá sọ̀rọ̀lọ́ òkàrọ̀ sọ́lá nínú àwọn àyà yi àkàkọ́já yìí ọlọ́run náà lẹ́bi náà ní sípẹ̀ kò ní sẹ́yà gbàgbà láti sípẹ̀ títí tọ́lọ́ fi ọ̀dà fún un. tọ́lọ́wọ̀ báyọ̀ ọ̀dà àríwọ̀ kò sí kankan máa ṣùgbọ́n ti wà nínú ẹ̀rí ó sì ti ń wà nínú orúkọ pé ṣẹ̀fín ẹni tí ó sì pẹ̀ tá a gbà pẹ̀ ẹ̀rí ẹ̀jẹ̀ ká wòye sí dáadáa ẹ̀jẹ̀ ká tún wòye sí ọ̀dọ̀ọ̀dọ̀ alẹ́ lẹ́yìn fún wa inú gbogbo ẹ̀dá ọlọ́run ọ̀dọ̀ àtọ́dọ́ ẹ̀rí tún àwọn ànábì àwọn àlìmọ́ tọ́lọ́run àwọn ànábì àyẹ̀lẹ̀ mọ̀sálásí ọ̀sálà wọ́n mọ̀ ọ̀nà bá àwọn ànábì wọn pé ọ̀ní le lọ́jọ́ àlẹ́fẹ́ àná òní le wọ́n mọ̀ wá láti fún wọn sátẹ̀kù tí líle ó fi lè rọ̀ tí pààyàn kéke tó ìgbìkùnú àti tìjú ẹ̀rí ló jẹ́ àmọ̀ yìí pé ògbà àwọn àdájọ́ ọlọ́run máa ṣe kéyì wọ́n mọ ilẹ̀ torí kò tẹ́lẹ̀ ìjàkùn tó sọ fún wa yìí pé wọ́n sì pẹ̀ gbé tànàbí sọlọ́ọ̀ sára àríwọ̀sọ́lá. فكفى بهذه الآية نورا وبرهانا wàtàjòrí ìdánilé tàwé àwọn àyà ìlú tó mú wa tó jẹ́ ìmọ̀lẹ̀ tí ó máa ṣáàyè ìmọ̀lẹ̀ tàwé wàkọ́fẹ́ àlò tó lè ṣèrè tó jẹ́ pé olóògbòògbò ẹ̀mọ́ pátápátá pàápàá jùlọ nínú àlámọ̀rí tó ní nǹkan ṣe pẹ̀lú òṣìpẹ̀. قطع لوصول الشرك ومواته لمن عقلها والقرآن مملوء من أمثالها ومظاهرها kìí sàwọn ayẹ̀tẹ̀ amúwá ilé kan fún alẹ́ ní ṣe rí ó mọ́ kásínà alukuran kẹrin ni wàlá tí ní asàrà náà ti láyà ìṣòro ìdókòwò ìwà àfẹ́ tààtà.

tí wọ́n ti wá sọ fún wa yìí pé nínú ọ̀ràn rẹ̀ bákan náà nígbà tí dị sọ̀rọ̀ àṣàfáà débi kàtà sọ́lá àwa ìlú ọ̀tá òun ni káwọn wá bùkátà kàtà tẹ́ gbọ́ lọ́dọ̀ wọ́n ti gbé àtàkù gbígbé káwọn wá ìrànlọ́wọ́ kan wọ́n lè ṣe àdúgbàlà wàhálà ṣíríkì làálà bó wú bó rí yẹn ìpìlẹ̀ ẹ̀bọ nínú gbogbo àyìnlẹ́nìmọ́ yìí sàkọ̀dé kọ́tà àmàlẹ́ torí pẹ́ni kó kú iṣẹ́ ìsàn wàlà ẹ̀mí kùnì lọ́kùnrin iná fáwọn làdọ̀rọ̀ kò lágbára àǹfààní kan fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni òní àǹfààní kan kò lè fi nira kan kúrò fọ́túlán àmàlẹ́ sàgá tàbí kátó wá pẹ̀lẹ́ tí ó wà ní ẹni tó gbàlà wà sàálà hùwà yẹ́sùn aláwọ̀ ìlàlọ́ọ̀ àbí kó tó wá di pé ó tẹ̀ kó wá fi léèrè ó sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ pé kó wá sì tẹ̀ fóun lọ́dọ̀ náà ẹni tí wọ́n ń wí tí wọ́n sọ̀rọ̀ mọ́ yìí kò tí ì lè dá tiẹ̀ yẹjú ẹsẹ̀ pé náà máa dáná ó sọ wípé kódà nínú àwọn èsì tí ẹ̀rí kiri lẹ̀ fáwọn pátá wọn àwọn ẹ̀nẹ́bí ọlọ́mọ àwọn ni wípé àwọn náà ní ìka táwọn fẹ́ táwọn yẹ táwọn bẹ̀ lọ́kọ́ lọ́wọ́ tẹ̀lẹ̀ kátó wá sẹ́ni tí tó wọn nípò. وهذا من للشافعي والمشروع عنده فإنه لا يدعو أن يشفع له عند الله إلا بإذنه والله لم يجعل استجابته وسؤاله سببا بإذنه ẹgbọ́n wọ́n ní ọlọ́wọ́ ti في bíbí léèrè tó di ẹni tí òun tòrò mọ́ ọlọ́run ti béèrè tó fi léèrè sábà ní bí ìpè ìfẹ́ òkú wáyé o wàyí náà máa sábà bù kàmọ́ ní kàfé sábà bí títí pé ó fi wáyé ní títà onídìí máa bẹ kó pé tàwọn ìwọ ló pé tàwọn ìjọ lẹ́bọ̀ nù tàfé ìjọ lẹ́bọ̀ nù kìí tẹ̀sẹ̀ là ń wí o alùpàfé rọ̀sọ́ọ̀tù àwọn abẹ́nu alùpàfé kódà náà làtẹ̀mọ́lá tó ní pé àwọn náà ní ìdìbò wà ní sùn àwọn onítàwí tí wọ́n jẹ lẹ́sẹ̀ tẹ́sẹ̀ yẹ wá bẹ̀bọ̀ sókílà àdókìlà àwọn làárín làárín àwọn lóbi jẹ́ pé ẹ̀rọ ẹlẹ́sẹ̀ gbogbo wa ó ṣe pàtàkì púpọ̀ pé òun ti tó bẹ́ẹ̀ òsì nínú wáyé káàkiri tó ń ta yẹ wá sí. àbákò sẹ́yìn kan tó wáyé nínú wa tó wáyé báyìí táwọn òun ra wọn báyìí láti làkùnjá náà tí ò nínú wọn lè jẹ́ nínú kàbáyà tí ẹbí tó ń lè ṣírí kùnà ó sì lè ó lè jẹ́ nínú làmọ́mọ́ alẹ́bí náà yẹn tẹ̀lé kó na kàbáyà rọ̀ sí ìpínlẹ̀ wọn ìfà wá ìṣá ìlà lámọ́ ṣùgbọ́n ìyẹ́ ẹ̀ṣẹ̀ agbọ́dọ̀ tó bá ń bẹ̀ ẹ̀ṣẹ̀ alẹ́ ìtọ́nà pẹ̀lú òun nínú tó yẹ pé alùpàpẹ́ ìdílé lóòótọ́ tí bá ń sì ìyẹ́ ẹ̀ṣẹ̀ kan ọgbọ́dọ̀ tó bá bẹ̀rẹ̀ tó kò láyé. tó bá ti pẹ́ bọ́ náà ni wọ́n gbọ́dọ̀ tó bá ń bẹ̀ tó bá pé títú bá yẹn mọ́ ó ti bọ́nú ẹ̀ bọ́ bá yẹn mọ́ tí ó tù tó ti fi ilẹ̀ tó sì tẹ̀lé àwọn sábàbí tí ìsìnkú ẹ̀sìn máa wáyé. wàláwò ní alẹ́jẹ́ àlèsìgà kátàwó ìmọ̀ wá gbàmígbàmí tọ́jú ẹni tó lórí ó sì pẹ̀ fóun tó sọ ní ẹlẹ́bọ tó sọ di ẹbọ bí àbóòtà fi ń sìn pọ̀tù àdàbò sábàbá kìí ṣe sábàbí fún níta fi wá sí pẹ̀ fún àbí tá a fi wá pẹ̀ ẹni tí ó sọ ẹni tí ó sì pẹ̀ fún ẹni tí ó sì pẹ̀ fún ẹtí ń pe òkú ẹtí ń pe ṣéwù rẹ ẹtí ń pe àfa rẹ ẹtí ń pe nǹkan mí nínú ẹ̀dá ọlọ́run ìpè yẹn ò sọ di ẹni tó lè ṣe nǹkan yẹn wọ́n ìnáwó sábà bùkàmọ́lù tàwé fàjà àádà lùmùsìlìkù ẹ wá gbọ́ wọ́n ló dùn dẹ́bọ̀ yìí tí wáyé tìpẹ́ síbi nǹkan míì àbí ọ̀nà míì fàjà bisábàbí ìyàmùtánì òní ìdè sábàbí tí ó kọ̀ fún yẹn láti jẹ́ pé títí lòun di ìdí òwò àyẹ̀fọ́ ènìyàn máa ń pè ní fìtọ̀ ọkọ̀wé ìfìtọ̀ ìfìtọ̀wé sábàbí tí ń rò pé yóò rí pẹ̀ lọ́dọ̀ ọlọ́run òun gan ló gbé jìnnà sí ìsìnkú lọ́jọ́ gbé ọwọ́ bímọ ń zila ti mọ ní sàánà fi àjà sí ní bímọ yẹmúnà òtó la wọ́n yàgbẹ́ ní tó jẹ́ pé àpèjúwe lẹ́yìn tí ń wá ó fẹ́ bí àbùkátà kan bímọ yẹmúnà òtó la pẹ̀lú sẹ́yìn tí ò jẹ́ ti bùkátà ó bí yá gan inú wa bí ti àtẹ̀wé àpèjúwe nìyẹn wàá bí hálà tó kó lè mọ̀ bẹ́ẹ̀ lẹ́bọ̀ tẹ̀lé nìyẹn. fàjẹ́mọ̀ bẹ́yìn ṣírìkì bílí ma'budi wọ́n kún nǹkan méjì tó wò pọ̀ nínú aburú àkọ́kọ́ wọ́n pa nǹkan mọ́lọ̀ wọ́n pe nǹkan mí lọ́lọ́run wàtẹ̀lì yírìkì wọ́n sì yẹ́sẹ̀ náà kí wọ́n kó wọn sákèsì pé ẹ̀ jáwọ́ mẹ́ ẹ sì máa pe bàbá ẹ sì máa pe ìyá ẹ sì máa pe ṣéwù ẹ sì máa pàlùjọ̀nù. ariwa bíílà ariwa bá bíílà sàádà bíílà sàdádà bá bíílà kákó dáwàjọ sí stadium kákó ìbò ayé fẹ́ wá tún. wọn ti àkọ́kọ́ pa àwọn méjì pé ẹ dákun ariwo àbí ńlá èyí lárúbáwá gan náà yìí ló fi sọ wa ńlá gbogbo àwọn ilé kútúbà àti lọ. o. alábàájọ tó lè dìde wá kọ́ bọ́ọ̀ wá gbọ́ èdè fún wọn ẹni ò gbàtí lágbàá sàwùdí kásìkì yìí torí táwọn èèyàn wá ń kà nìyó ilẹ̀ gbọ́yé pa ẹ̀ wọ́n mọ̀ wọlé ní lára ọmọ wọlé tò eléyìí ló fà tó jẹ́ pé sábàbí tí òun ni òfin wáyé làwọn mú pọ̀n sábàbí tó ti wáyé lọ́dọ̀ ìyẹn lọ́wọ́ ní àtàfíì oníkàmọ́lù tàfíì. bákan náà wọ́n máa ń fi ìgbàkan sọ́dọ̀ oníta ọ̀hìn ní síbátù áàlì yìí ilà tànà fòsè bílà mùwà wọ́n ní wọn káwọn òkúkún táwọn òkú náà lè wá ẹ̀kọ́ ẹ tó bá wọn nígbà tí wọ́n ní ẹ̀fọ́ sọ wọn náà ní à bàbá tó di jù bá ń lọ kódà nígbà yìí bàbá gan sọ wọn di bọ́kátà bèbí ya nígbà yìí bàbá gan ẹlòmíì ó sì mọ̀ sí yẹn pé ànígbà tí nǹkan yìí lójú ẹ̀ mo bá sọ pé ah, ọlọ́run ọlá bàbá wa ló bá dá pẹ́ wọn ní wà láì bùkátà ń tèmi yá. dípò subhanallah subhanallah tí ẹ máa ń wí àbílà àwọn ìwà làkúwọ́ sí ilá ìlà bàbá kẹlẹ̀ lómi ìdàpọ̀ tí ó mọ̀ fà tẹ̀sí tí ń fà yẹn tẹ́ ń gbọ́ kà kà kà lára súbà yẹn kì í ṣe subhanallah nìyá lápẹjúwe yas ọfà kàkà ní yas ìkejì ìkẹta ó sì nípa one thousand ó yípa ten thousand. wọ́n máa ń wú jáde lẹ́nu ẹ̀mí máa ń wú jáde lẹ́nu tẹ́ máa gbọ́. bàtí jókòó ìjókòó sún yẹ kó fẹ́ dìde ó sì dìde ìyà kó dìde fún yà pẹ̀lú orúkọ nìyà wọ́n fi pamọ́. nígbà tó pé òun òdòkó tá a bá jókòó lọ́dọ̀ àwọn olùtàfíì á jókòó bẹ pẹ̀lú bisimilá àgbáyé pẹ̀lú alhamdulilá nǹkan mi ló rọ́pò ẹ̀ lọ́sẹ̀. nígbà tẹ́yẹ wá ń sọ yìí pé ṣé ló ti tó rọ́ fi àbùkù ti sọ́dọ̀ bàbá tó ti kú àbáńtí bẹ láyé nípa mímọ ẹ̀kọ́ láwọláwọlá wà ó ń kọ̀ dìtànà kọ̀ fún lùkọ́ ìkọ̀ ìṣirì ṣé báwọn náà ló yẹ kí wọ́n máa banú jẹ́ pé ewu bẹ lórí àwọn ìdílé nígbà tí wọ́n ń fi àbùkù sọ́dọ̀ náà wà pẹ̀lú ẹbọ tí wọ́n ní irú bẹ́ẹ̀ lọ́lọ́run lè sìn yẹn kí ẹ lágbájá ìgbà lè sìn ntí ntí wọ́n ntí wọ́n ti tọ́ka gangan torí ìsìnkú yẹn ni wípé èyí káwọn ọmọ ti bó ti wà bàbá ló ń gbàgbà ó lè jẹ ènìyàn ó lè jẹ mọlẹka lọ́dọ̀ tí wọn ó lè jẹ àlùjànnú pé káwọn ń pè yẹn tó tẹ àgbààgbà wájú ọlọ́run àwọn ni wọ́n mọ tó sì yẹn tó ẹ̀ òun ló mọ tó sì yìí lọ́jọ́ náà. bákan náà wà áwọn ìyá àbò bíi àlùmọ̀wàkìlínà bìdámìnì wà áyìnbìnì wọ́n tún bẹ̀rẹ̀ sí ṣe ẹgbẹ́nu ẹ̀dẹ́lu gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀yọ́ náà wà tí wọ́n ti lọ lódodo ìpè àwọn eléyìí ò dá kan mọ́ wọn mọ̀ títí ń bẹ lójú ewé ìṣẹ́ra wọn mọ̀ tó pamọ́ sí ń bẹ lábẹ́nú ìṣẹ́gbàlagbà tó ń jẹ́ kọ́ tó yé lórí àlámọ̀rẹ́ èdè náà. قال أبو العباس نفى الله عما سواه كل ما يتعلق به المشركون فنفى أن يكون لغيره ملك أو كسب منه أو يكون عونا لله ولا نفى إلا الشفاعة فبين أنها لا تنفع إلا لمن عدل له كما قال جل وعلا ولا ولا يشفعون إلا لمن قدر له وقد أشركوا به غاية التنفس إذ ظنوا أنهم راضون منهم بهذا وأنهم أمروهم به nígbà tí wọ́n fi ẹ̀kọ́ sí sọ́dọ̀ ọlọ́run lọ́nà àná ọ̀rọ̀ ọ̀dún náà nínú bihada wa anahu amaru òbí wọ́n anyị àwọn táwọn ń pè yẹn ìlú àwọn gbà wípé àwọn ni wọ́n pa wọ́n láti àwọn ń wa anahu rọ̀bùn náà nínú bihada wọ́n sì yọnu sí nǹkan wọ́n mọ́ gẹ́gẹ́ tí àwọn kan wà tàbí kó jẹ́ pàwọn náà ni wọ́n ti gbóló ilẹ̀ lé wọn lọ́wọ́ àbí lé wọn lẹ́nu kódà wọn ní wàhálà ní ìwà lónà òun àlè òkè máa wọ ní pé ipò òlera tí wàá tó ìwà lónà òun àlè ń bá wọn sọ̀rọ̀ lórí wọn ń gbà pé àwọn dáǹkà wọn láwọn tí wọn yóò ta àwọn tí wọn tó mọ sẹ́ni wọn sì pẹ̀lú wọn gbà pé àwọn tí ń fi irú ipò tí wọn ò dé yẹn ní fi yín wọn wọn gbà pé wọn dá nǹkan wọn eléyìí àwọn ìyá eléyìí dá nǹkan wọn eléyìí dá yẹn wọn ò kí wọn wọn pé gbogbo náà wọn lè sọ lẹ́nu ẹ máa bá pípẹ́ ọlá yín náà yìí ó kọ yín náà ládàá tó fi jù sí nígbà wà á gbé ọmọ ọmọ ìdáyẹn ó dáhùn náà ń ṣẹlẹ̀ lójú ayé ìgbà pátákálẹ̀ yìí lọ. débi pé sẹ́nìkan ò bá ti bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀ta sílẹ̀ ọlọ́run ló ní ọlọ́mọdé ọkọ lọ wá gbalaga torí pé kòkò wọn ni fún òjẹ́ eléyìí ò dáwọn èèyàn mọ̀ kò dáwọn èèyàn mọ̀ eléyìí kì í sọ̀rọ̀ ọdún síra ọ̀ bí wọ́n ti ń lo ayé ìjọba bẹ́ẹ̀ lódodo wàhálà láìwọ́n máa dá òrókùn ìdíkúlì zamani wà màkà ọ̀tá àwọn òṣìṣẹ́ ọlọ́run wa sì ni wọ́n títí táyọ̀ nìkan tó wọ́n yẹ fẹ́ káwọn èèyàn ọlọ́run wa sọ. wà má ákàrà rẹ̀ ló ń pàdé ní ìnà làwọn àwọn náà tó wà ní ròdù láyé lónìí o kì í fi àyè tàwọn a fi وما نجا من شارك هذا الشرك الأكبر إلا من جرد توحيده لله وعاد المشركين لله وذلك جملة نقص ولا جملة لا القيامة عشان تبقى جفي كني جرد توحيده لله توحيد قنبلي لوكسلون ف وعاد المشركين بالله ó sì ń báwò ọ̀sẹ̀ bọ́ ọ̀sọ̀tà ń torí tọ́lọ́hùn yẹn ni pé bóyá tọ́ba ráàyè àtijọ́ onítọ́lọ́ àti oríire wọn ó fààyè ẹ̀lẹ̀ áyùtà oríire àwọn fààyè ẹ̀lẹ̀ sẹ́yìn ọ̀bá bá ẹlẹ́bọ̀ sọ̀tà ń torí tọ́lọ́hùn ìrírí ráàyè àti ṣe láǹfààní kankan ìrírí ráàyè àti ṣe kéde ẹ̀rí ráàyè àti ṣe láǹfààní kankan onímọ̀sánjọ́ ní ìlú kùtùbà pípé èèyàn máa bọ́ ní bíríà ṣe níwọ̀nba nítorí tọ́lọ́ àmọ́ kí ẹ̀sìn kébíyà rẹ̀ níwọ̀nba ṣe. èèyàn máa fààyè pé ọlọ́run lè lòdì sábà bí dáadáa fún èèyàn máa fààyè ẹlẹ́ àní búlọ́ọ̀kù ẹ̀kan yẹn bẹ́ẹ̀ náà lẹ́lẹ́bọ̀ọ́. وتقرب بنقصه إلى الله عاد المشركين في الله وتقرب بنقصه من الله yóò sì fi yíyan wọn lójú àbí kíkọ ìhà kan tí pẹ̀gbẹ́ kan sí wọn tí ò dáa tó yóò tún fi léyìn náà sí lọ sọ yé báyìí nípa sọ̀rọ̀ wọn àyífọwọ́ bo ìṣe wọn àìfọwọ́bù nítorí pé ká mọ̀ ọ́ pé kó yìí máa bà pé àìfọwọ́bù ìṣe wọn àtọ̀rọ̀ wọn ṣùgbọ́n àǹfààní ní ọlọ́run lè lọ́wọ́ sábàdì ó lè lọ́wọ́ sábàdì dáadáa fún wọn àǹfààní ẹlẹ́ sóye kóra nínú ààyè rẹ̀ ni pé kéèyàn wò pé ẹ̀yà lọ́ máa lọ tó bá tilẹ̀ tó bá jẹ́ pé èèyàn ní ìṣesí kan ìbáṣepọ̀ kan tó fúyẹ́ níwọ̀nba tó fi lè gba yàrá ìjókòó pé láti bọ̀ sọ̀rọ̀ ara pé yẹn bá wà tó ètò ìtọ́lọ́ tọ́lọ́ mi bẹ̀ mọ́hámọ́lá mi ìbá ti rìn ní ìbẹ̀ tó jẹ́ pé kò ní fàyè ẹ̀fẹ̀ ìwọ ẹ̀yìn náà ní sọ́kọ́ ìlọlé ìwàfẹ́ àmì ìtàsífẹ́ tẹ̀ wá tó kù pẹ̀lú ìwà sọ̀rọ̀ lọ. nítorí pé látòjú òní ara ẹ̀ ní pé tó bá jẹ́ ládùúgbò kẹ́mọ́ nílà bẹ́ẹ̀ náà dẹ́kun torí kó sáǹdì wọ̀ já ó ní ìwọ̀ já tí èrò bá fún ní ìwọ̀ já ẹ̀ lè bá sọ̀rọ̀ náà ìwọ̀ pé aládùúgbò mi tí èrò bá fún ọ̀tá ni yóò káyà sí àní ta ló fẹ́ ta ló ta ló ta ló lò fẹ́ rè torí kí fún kí ṣùgbọ́n ènìyàn tó jẹ́ onítàwéjì yóò jẹ́ nìkan pé dáfàdà lọ́rà wáyà owó àdìyà wàyè láàrú màbúdà ọlọ́ọ̀bà nìkan ló mú lọ́rẹ̀ rẹ̀ àtẹnudó náà jọ́ kẹfún fàjára dàkọ́bà olùlà yóò jẹ́ pé ìfẹ́ rẹ̀ ìfẹ́ ọlọ́ọ̀bà nìkan ló gbọ́ ọkàn rẹ̀ pátápátá wàhọ́fà olùlà ọlọ́ọ̀bà ní yóò rẹ ilé ẹ̀kọ́ náà sẹ pátápátá lóṣù wa ní wáyé àti fọ ọsọ tó máa yí dà wàtà wàtà án wàtà wàtà Ọlọ́run máa wá lọ́wọ́ lóye àwọn Ọlọ́run máa dojú wọ́n ní wọ́n á dà lẹ́bi dàkárà wà dà ìmáàmù sí ìmáàmù tààmù ọ̀rọ̀ wọn kọ́ làkó ní sọ yìí ìmáàmù á lè àáyá owó àkàkí kọ́tù bí ní Islam tàbá tó fẹ́ pè ní ọkọ̀ mí ìdí jẹ́ tàbá pè ní tàwọn ìdílé lẹ́ẹ̀kan tàbí ìlú tàbí òun náà ní àkàkí kọ́tù Islam tó yẹ pé ẹ̀lẹ́ Islam lọ́dọ̀ yẹn láì lè ní báyìí tó bá ti pátá sọ wọ́n pè ní mùsùlùmí ó lè mọ̀jẹ̀ lọ́dọ̀ lọ. lẹ́yìn wọn náà wà sọ pé wọ́n á fara ní lómi mi náà lọ́nà sóra ẹ̀ sọ́ọ̀tún ìta one twenty five. máa ní ẹni tí ó dára ní ẹ̀sìn ju ẹni tí ó ju ara rẹ̀ sílẹ̀ fún ọlọ́run náà. táàmì ìpìlẹ̀ ìpè ń ṣèbéèrè sáà wá dáhùn rẹ̀ o ìbéèrè sáà ń pèrè rẹ̀ pé kò sí ni o kò sẹ́ni tó dára lẹ́sìn òun làwọn onígbà tó mọ̀ ìfọ̀hámù ìkàrí kéde bá ń béèrè àwọn arúgbó sí à ń sọ wípé kò sí ni pé kò sẹ́ni tí ẹ̀sìn ẹ̀dá bí ta ni. tó ẹni tí ó fi ara rẹ̀ sílẹ̀ fún ọlọ́run. ẹni tí asilamu wájú ìyàwó lè ta sóye tó dojú kọ lọ́run tán yányán. tí ó sì jẹ́ olùṣe rere. ó sì jẹ́ mọ́sí ta ni mọ́sí. mọ̀nà àbìdàlá àtàánà wù yàrá ẹ̀sìn ìsìn náà bí kọ́ lọ́ọ̀ rí ọ̀gá ẹni eré ni tó ń gbàgbá ló jẹ́ ni eré ẹ̀sìn bí ń náwó ni abala kan nù bàtà abala tó ga jù yẹn lọ olùkí ọmọ sí ọlọ́run nígbà tí ọlọ́run bẹ̀bẹ̀ ń wú yẹn báyìí ẹ dákun bó làbá ti fún nígbà tí ò wá wò wá mo ti parí ọ̀rọ̀ yẹn lẹ́nu látọ̀nà àdájọ́ náà nígbà tí ò máa wò ó tí ò tó tó ti yẹ kó gbàgbọ́ pé ń wò ìbádà wa dàpọ̀ pé kò jìnnà sí kí n ìṣesí yẹn torí mo ṣàkíyèsí táwọn ọlọ́lá ayé táwọn èèyàn pè lọ́lá ayé mo ṣàkíyèsí tí wọ́n bá ń wò wá àmọ́ jẹ́ ń tù tó bá jẹ́ pé abẹ́ wọn la bá wà bí ilé iṣẹ́ ìjọba bí ìtajà ni àwọn ní ẹni lè fẹ́ wá md pé ó fẹ́ wá ṣe àbẹ̀wò ráńpẹ́ gbogbo nǹkan sí làwọn èèyàn mọ̀ put in place kódà ojú jẹ́ lómi ìṣe wọ́sọ lọ́jọ́ náà yàtọ̀ sí bí ṣe máa wọ́sọ lọ́jọ́ náà lábẹ́ ìwà àgàgà kọ́ wájú pé wọ́n wà níbi ìpàdé pẹ̀lú md ọ̀gá arábátá àtàbújá ló ti wá àmọ́ jésù ṣe nǹkan tí wọ́n rò pé yóò béèrè gbogbo ẹ̀ pé ẹlòmíì ni òun tún mú kiri lọ́wọ́ wa àwọn ò ní béèrè léyìí ìyàkẹ́lẹ́ fẹ́ fi léèrè àmúlékè kan mú lọ́wọ́ rẹ̀ lọ sọ̀hánù ẹ̀kọ́ bí ẹ̀ sí ìbàdàn wa. òye tó bá jẹ́ pé ó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀rí kan àbí yóò ṣẹlẹ̀ pé sọ̀lá tuntun bíi kan bẹ ń bọ̀ àmọ́ ẹ̀bà ni àárọ̀ náà bá ní tètè báyìí wò tí ó sọ pọ̀tọ̀ ẹ̀ka ìwé ẹ̀jẹ̀ sí i gbogbo ẹtí máa fi rọ́kà sẹ́yìn fagiri sóye báàdà sọ́lá kọ́bùlà sọ́lá ni wọ́n gbẹ̀jọ́ náà tòlẹ́ lòdì yìí bóyá ní ìlú gbọ́dún mẹ́ta tẹ́lómi ti ṣe ràpà sẹ́yìn fagiri kọ́bùlà sọ́lá tó fagiri báyìí àtúntò àwọn èèyàn rí ẹ̀rí kan lọ́mú wọ́n bá gbé kí ní ẹ̀sìn ẹ̀yìn sọ̀lá padà ẹlòmíì sì ní àpò sọ̀lá níbi fọ́ sọ̀lá tó ti náà mo tó bá wáyé lẹ́kọ̀ọ́ kan kò sí ó àwọn ọ̀dọ̀ pé kò wáyé kò ní sábà wáyé lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀ẹ́rì táwọn èèyàn ṣe rákà mẹ́rin kọ́bílà zoho tí ó pé àti méjì lẹ́yìn ẹ̀ mọ̀mọ́ràn yẹn ló jẹ mẹ́wàá wọ́n á ní ọlọ́ọ̀bá wa kò hàn ọ̀tá nínú ọ̀sẹ̀ tí ń bọ̀ ìyá àmọ́sọ̀ láti tí ó jẹ́ o <laughs> àájọ ní ẹ̀bá yìí èèyàn bá ẹni nígbà táwa mọ̀ tẹ́ tó jẹ́ pé mo sì ṣe ń wé ìrìn ọ̀gá ní òsè rí àbámọ̀ wá sí bẹ́ẹ̀ náà tó jẹ́ pé kọ̀ọ̀kan ló kàn mọ́ bá ká sọ. fàyè lamúta fún tààrọ̀ ọ̀hún fàyè náà ó yàrá asúláhùn kalẹ̀ rí wa ní gbogbo àkóso la àti gbogbo ìdìbò àdá tó kù tá à ń ṣe bá ẹni tó rí wa níbi pé ó máa ń tá àgbèrò tá àdọ́kàtà tó ń ṣe bá dàní tí ó sì lọ́dọ̀ àwọn tayé bẹ́ẹ̀ tí wọ́n jọ̀gà torí náà àfikọ́tò ẹ̀lìsìlámù yẹn ayé yẹn wá wà dábàá ní lẹ́tà ìrọ̀lẹ́ ìmọ̀ àmìlífà. tí ó sì tẹ̀lé ìpín ìwọ̀nyí náà fún un lóde. ọdún mẹ́ta. wàtàkọ̀dà lọ́wọ́ Ibrahim khalila. ẹ̀wùn kan nǹkan mẹ́rin ní wà láyé wa man ahsanu dinan mimman aslama gàtà mi mọ̀ níbi gbogbo àfisọ yẹn bí kọ́lọ̀ ń wò kọ́lágbà tó bá kọ̀ nìkan nínú ìbádà yìí. àwọn àgbẹ̀ ń ṣe ìbádà ní ìdáadáa síbí èèyàn ni wá agbára ni wá lójú àwọn èèyàn ẹgbẹ́ ara wa láti kọ́lọ̀ ní àwọn náà ló máa dìde bóyá tí máa ń làwọn gangan fi máa máínọ́ọ̀sì kankan àwọn kankan kó nínú iṣẹ́ wa táwọn ọkàn wọn máa ń sọ fún wa pé eléyìí ṣètò náà. إلا أن يتجمدنا الله برحمته àtọ́lọ̀ bá wà ní ṣe fún wa wọ́n lè jẹ́ sọ̀lá tí wọ́n bá mọ̀ sọ̀lá tó tò sọ̀lá tó àwọn èèyàn kan. ó lè jẹ́ hadiya ó lè lọ́rẹ̀ ó lè jẹ́ ọ̀rọ̀ ó lè jẹ́ títí kan náà àwọn ìbí sí ẹ̀sìn téèyàn gẹ́gẹ́ wọ́n sì mọ̀ pé sọ ọlọ́run lòun ni ẹnìkan lòun torí ẹ̀ sí ní àkọọ́lẹ̀ ìjọba ìrọ̀lẹ́ kí á mọ̀ pé ẹnìyẹn ti ṣe yálà òjò náà irú sẹ́yìn ẹ̀mí wa ó yọ kó tí èèyàn bá gbọ́ tàbí ìwé ẹ̀mí wa gẹ́gẹ́ ó yọ kó àmọ́ wọn awọ́ mi ká di rọ́pò àìsàn náà bá sàánú torí bó ni wọ́n ti gbé lọ́dọọdọ àwọn sẹ́kàn tó yẹ ò tí yẹ ò kà fún sẹ́ tí ṣe ọlọ́run ti jẹ́ pé kí yẹ ò máa jèrè ẹ̀ tí ìbá wa kọ́kọ́ lọ́wọ́ máa ń ti ṣàgbègbè lé iṣẹ́ eré kọ́ ẹ̀rọ ìkẹta àbáyọ̀dà nínú iṣẹ́ wa. ẹlẹ́ẹ̀kẹta ni pé wàtábà mi látà ìbọ̀rọ̀ yìí náà kàlẹ́ ìfà ó tẹ̀lé ojú ọ̀nà nínú rẹ̀ àbí wò lẹ́sìkà. tí ó sì tẹ̀lé ìsìn ìbọ̀rọ̀ yìí náà dúró délé. ọmọ yìí pé ànábì ìbọ̀rọ̀ yìí náà mi sàrà ó fẹ́ ọmọbẹ lọ sọ́ọ̀tù ìmọ̀lẹ́dà àyà sixty seven ẹ̀yìn tó látọ̀ alẹ́ mọ́ àyà sixty seven ẹ̀ ọlọ́run lóye recommendation látọ̀dọ̀ lọ ẹlẹ́ẹ̀kẹrin wà sọ́kọ̀dọ̀ lọ́ọ̀ ìdọ̀rọ̀ inú kàlílà ọ̀rẹ́ ọlọ́run bá ayé ọlọ́run bá tó ga ìmọ̀lẹ́ ìbọ̀rọ̀ nìjẹ́ ẹlẹ́ àdáni. التي يظنها المشركون هي مرتدية هي مرتدية في يوم القيامة ìṣìpẹ̀ tó jẹ́ ti ìlànà ẹbọ Ọlọ́run ló ti fi bá a kiri ẹ nínú àlùfáà kiri èyí tó wá rinlẹ̀ ní wípé akubara nàbí ìtọ́lọ́lọ́wọ́ àlẹ́ òsán dá ánà òyà àti ìfàyàfù lè ọkùnrin wáyà mẹ́rin. anẹ́sọ̀lọ́gbà òtárọ̀ sọ́là yóò ṣe sùjúùdù fọ́nà yóò àmọ́ ìlàyàtà òbí kò ní bẹ̀rẹ̀ sí máa fi pẹ̀ sí ọlọ́dà fún wọn wọn kò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ láyàtà òbí ṣàfà àti àwọ̀dà súnmọ́ láwù níbi tó ti ṣe títí ni pé ẹrú sókè. sọmárì gbogbo tàbí sọlì yẹn lórí òkè wà kó lè ní ìsìnà káwá sọ̀rọ̀ káfí bọrọ lọ àná padà tẹlẹ àlọ ọdún àlàmì wà sáré béèrè tọrọ tóòtọ káfọ wáṣfà fífẹ ìṣàfà kágbàgbà rẹ sọlọ́lọ́ ọ̀tàrà àlè kò ní bẹ̀rẹ̀ pẹ̀lú ìpẹ́ ẹ̀dìyẹ mú omi òní àríta àbúrò rẹ̀ sọ̀rọ̀ bí ọlọ́ ọ̀tàrà àlè ọ́ tèèrè nípa àbí àgbáyé ìpè man as'adu náà sì ní ṣàfà áfíríkà ìwọ òjijì ọlọ́run ta ló lórí ire tí ó jàǹfààní ti bẹ̀rẹ̀ kọ́ ìṣọ̀lọ́ sọ pé mọ́ kọ́ láàyè láàyè lọ́wọ́ ẹni tó bá gbọ́dọ̀ láàyè láàyè lọ́wọ́ ọ́ lè kọ́ ní kọ́lbì tí ó tó pẹ̀lú kíláàsì kò sẹ́lẹ̀ kan tí ó gbọ́dọ̀ láàyè láàyè lọ́wọ́ pẹ̀lú kíláàsì àti àyùtàwí ìtàkùn ní kíláàsì tó fi láàyè láàyè lọ́wọ́ òfin àlọ́ tó fi fi mí ìtìsánà bí kọ́ni fàtílíkà ṣàfáà àtò lè áàyè lè kíláàsì lè é àwọn bíi ìsìlá ìsìpẹ̀yẹ òun ni ìsìpẹ̀ tí wọ́n máa bẹ fún ááyè ìsìlá jẹ́bọ́ tó wá ní wọn àti ìsìlá kàkà yẹn àwọn tí wọ́n fi tọkàntọkàn àbọ̀kàtà sílọ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ náà wà látàkùnrin nínú ìhásàrà kàbílà kò ní síbẹ̀ tó bá jẹ́bọ́ tẹ̀síwò àdìsí ẹni wò wọ́n á fi kọ́tù ha pàápàá àsìkò yìí أن الله سبحانه وتعالى هو الذي يتفضل على أهل الإسلام ọlọ́run gẹ́gẹ́ fún ara rẹ̀ subhanahu wa ta'ala òun ha ó fi ha ẹ̀ hàn sáwọn oní àfọkànsí òdodo tá à ń bẹ náà kọ́nà já wà ní òjò kan mú wọn. wàyà tó bèrò lábọ́n yóò wà foríjì wọn ìsìnkú táwọn wí o wàyà tó bèrò lábọ́n ha wàá sọ́sìdì wọn ìmọ̀ pẹ̀lú sábà bí àdúrà ẹni tọ́lọ́run yọ̀ǹda fún tó pípẹ́ fún ọ. lèyìn kiri náà wù lè fi fún ẹni wàyà náà lè lọ fáwọn àlùmọ̀tò kó lè gbèsè kó àpáyé fàṣẹfà àtúndẹ́sìn ẹ̀fọ́ àlùkùrán màkàna fi àṣẹ eléyìí ń wọlé lè àmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run asibata ṣẹfà àtàdé ìsì bí ìsì mọ àwọn torí láti rí ìsì pẹ̀lú ibi tó ké nílẹ̀ láwọn àyè tó ti rí ìsì pẹ̀lú ẹ mọ̀kẹ́ báyà ni nàbí sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ أن لا تكون إلا لأهل التوحيد والإخلاص انتهى كلامه àlejò ọlọ́wọ́ tá a sọ́lá wa sọ̀rọ̀ ilẹ̀ fún wa pé ìṣègùn tá à ń wí yìí o kò ní tọ́ sẹ́lẹ̀ kan o ilá lè àlè ta òfin ìjọba ó bá sọ̀rọ̀ àgbàdo mọ́ra ta táàbì gbogbo gèdègèdè àti ọkàn ti ń bẹ bí a ta àjòyún bí a ti èèyàn náà rò lọ́kàn pé kò yẹ kó mọ̀ rí báyìí àwọn àdá ìpàtà láti dàkú ìdájú fọ yóò àbúrò àtàkì àlùkà ìfi ọ̀pá sí ọlọ́ọ̀bà ní wàá kò bẹ̀rẹ̀ kò tako àpọ́yé tá a bá fáwọn èèyàn ìtọ́nà òkúta di sọ́kàn fáwọn náà ní sọ́kàn kò tako àpọ́lé kò tako ọ̀rọ̀ ṣùgbọ́n àgbẹ̀ ọ̀kọ̀yà àyàwó àdìsọ́kọ́lọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ náà sàhálà ìgbẹ́ ọlọ́run fún wa láwọn àtọ́yé ìgbọ́ láti máa ń jókòó láti ń gbóró àwọn ọ̀rọ̀ tó ti sáǹfààní fún wa kọ́lọ́n kó mọ̀ sí ní balẹ̀ jẹ́ àbúrò fún wa lọ́jọ́ gbèrè bàkìyà kọ́lọ́n kó sọlẹ̀ sí ọlọ́run ó yọ̀ ọ̀dà kánà ni ó sì bẹ̀ fún tí ó sì gbà pé wà lọ́jọ́ gbọdọ̀ lè yá rẹ̀. báàbù ṣàfà àtúntẹ̀ ìpàdé bẹ̀rẹ̀ ní òkú sí lọ pẹ̀lú ìlú ọlọ́run ọlọ́run kò fún alẹ́ ní ìta ìgbà náà sùhánà àwọn àbùkù hàmì ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ ìlà ìlà ìlà